محمد رسول الله sallallahu alaihi wasallam aṣíwájú wa ni afa wa ni àríkọ́ṣe ló jẹ́ fún wa lórí gbogbo nǹkan pátápátá ìkẹ́ ọlọ́run ọlọ ọlọ́run orí àjẹ ìtọ́lọ́ba kọ́mẹ́kọ́ fún àníbà Muhammad sallallahu alaihi wasallam ọlọ́ba ránṣẹ́ pẹ̀lú Islam yọ́nà sọ pé walladhi arsala rasulahu bil huda wa dinil haqq yuzhirahu ala dini kullihi wa kafa bi dhalika shahida. ọlọ́ọ̀bá nìkọ́lá ní òun òjíṣẹ́ òun ṣẹ́ pẹ̀lú ọ̀nà màdẹ̀sọ̀dodo ọlọ́run ní òun tó ní ẹlẹ́rìí níbi kó ní wàlà òkèrè mùsùlùkùn kódà bí àwọn tí wọ́n bá tiẹ̀ bá láwọn àwọn ẹ̀sìn wọn tó ń fẹ́ràn bí náà ní ọmọ ti tó inú yìí tọ́lọ́sọ fún àná sọ́sọ́lá ó ní pé ó gbé orúkọ ànábìgà sallallahu alaihi wasallam tàbá ti rántí ọlọ́run la máa rántí ànábì muhammad tàbá fẹ́ pinnu tàbá ashhadu an la ilaha illallah àgbẹ̀ wa ashhadu anna muhammadan rasulullah bá a fẹ́ sì ká mà bẹ́ẹ̀ bá a fẹ́ bẹ̀rẹ̀ ìbánisọ̀rọ̀ tàbá ti yin lọ́run lógo tán ànábì ló tó kù tún yìn lórí gbogbo bí dáa ti sọ̀rọ̀ láyé. bá a bá sì fẹ́ sọdún la kí ó túbà tá a bá ti yin ọlọ́run bá warofana tán ànábìlẹ̀ tó kù ọlọ́run ní laka dhikiraka wọ́rọ̀fánà laka dhikiraka ọlọ́run àwọn ọlọ́run la gbókọ̀ eré ànábìga ó kọ́ tí ò lè lọlẹ̀ láéláé ọlọ́run kọ́ ní ìgẹ̀ fún wa pọ̀ kánú àwọn afẹ́sìn bínú tẹ́mi rahimahullah ó ní ọlọ́wọ́n ọba àlekè ọlá lọ́pa àwọn ọ̀tá lẹ́numọ́ àwọn ọ̀tá yẹn lẹ́numọ́ fún un àwọn tí wọ́n gbógun pa àwọn fi ṣe ọba ọlá ọkàn o láwọn tí wọ́n ń fèrè ànábì ṣe àwọn ní orúkọ wọn parẹ́ títa wọn á tán wọn ní lẹ́yìn ẹ̀rí ọlọ́ba ní sọ̀pọ̀lọpọ̀ ìkẹ́ àti gẹ̀ fún Muhammad ẹni àpọ́nlé ni ẹni iyì ni ẹni ọlá gbogbo àwọn ọmọlẹ́yìn ẹ̀ náà ọlọ́ba ń àpọ́nlé àti àtàwà lójú ọ̀nà rẹ̀ náà ọlọ́run kó ṣe àpọ́nlé ìgẹ̀ ìkẹ́ ọlọ́run kó sọ wà náà ọlọ́jẹ́ ká bá wọlé ọlá ilé ọlá ó sẹ́sẹ́ bẹ́ẹ̀ fún wa ní ìjẹjọ agbègbè tí a wà náà ni àrùn ìlàtú àrọ̀bàníyà àrùn ìlàtú àrọ̀bàníyà àrùkùnù alakhamis miarikani dínínà ó ní pé ìrìn àjò tọ́lọ́run tó jẹ́ orígun karùn-ún lórúkọ ẹ̀sìn àwọn mùsùlùmí táwọn pè ní hajj báwo la ṣe gbáradì ìyẹn lọ̀rọ̀ tí a bára sọ níjẹ̀jọ́ òun náà ló yẹ kí a tẹ̀síwájú mẹ́ lẹ́ni ṣùgbọ́n ara yàbàrà díẹ̀ lẹ́ni látara ìṣẹ̀lẹ̀ òjijì tó ń ṣẹlẹ̀ láyé kí a kẹ́kọ̀ọ́ lára ẹ̀ ni alisa atu. لسيد البشر محمد صلى الله عليه وسلم بفيلم جديد أخرج رجل أمريكي إساءة لسيد الخالق محمد صلى الله عليه وسلم ona ni ariwo tó tó ṣẹlẹ̀ láyé látara yìí pé àwọn ọ̀tá ìsìláàmù sùn ọlọ́run sọ bẹ́ẹ̀ pé wala yazaluna yuqatilunakum hatta yaruddukum an dinikum istata'u nínú Suratul Baqara ó ní wọn ò ní yẹ̀ wọn ò ní gbò tí wọ́n máa gbé ogun dé sí i la yazaluna yuqatilunakum wọn ò ní sùn tí wọ́n máa gbé ogun de sí yín hata yaruddukum an dinikum kí ni tí wọ́n fẹ́ wọ́n fẹ́ mú yín kunu ẹ̀sìn yín in istata'u tẹ̀bálágbára bẹ́ẹ̀ ẹ̀rí mu'amara mu'amaratul ada' ala dinil islam wa ahlihi ìgbógun dìde àwọn ọ̀tá lórí islam àtàwọn mùsùlùmí. tó ti bẹ̀rẹ̀ látàyé àná Muhammad sallallahu alaihi wasallam téèdù ní ló ọkàn yí àwọ̀ padà ni kí sì ní bẹ́ńbẹ́ ẹ̀jẹ̀ mú àwọn mùsùlùmí nu wọn ẹ̀jẹ̀ da ojú ẹ̀sìn wọn bolẹ̀ ẹ̀jẹ̀ da arúmọ wọn lọ́wọ́ ọlọ́run sọ ودين الحق ليزير على دين كله ولو كان المشركون وكفى بالله شهيدا ọlọ́run ní òun lòun rán ànábì níṣẹ́ bilihuda pẹ̀lú ọ̀nà mọ̀ wàdínà haq àti ẹ̀sìn òdodo lìzíra ọ̀làdínà kó lè kó lè bá àbúrò gbogbo ẹ̀sìn wàkàfà billahi shahida ọlọ́run ló ń tó lẹ́lẹ́rìí òun tó lẹ́lẹ́rìí pé yóò borí sẹ́ walau kana mushrikun kódà bí àwọn aláìgbàgbọ́ bá ní kò ní rí bẹ́ẹ̀ ọlọ́run ni yóò rí bẹ́ẹ̀ hadha wa'du ilahi rabbani Allahu la yukhlifu al-mi'ad àdéhùn ọlọ́run bá ní ọlọ́ba tí kì í yí àdéhùn àdéhùn tó gbé fún ànábì àtẹ̀sìn ẹ̀nu mọ́tò ti bẹ́ẹ̀ wọ́n ní ẹni tí ó ga ara ní ẹsẹ̀ rí ó tì ọlọ́run ọba àlekọ́lá tó mú ẹ̀sìn rẹ̀ dúró láyé àná Muhammad sọ̀sọ̀lá ọlọ́mọsàbá wọn sàbáwá náà múlò lásìkò tá a wáyé ní àti bíi ìjẹrin síjẹta ilé ayé ti ń gbóná láì ròtì kí ló bí ọ̀kan nínú àwọn ọ̀tá Islam ní Amẹ́ríkà ọbẹ̀ sí ó lọ ṣe fíìmù bú. Si, fíìmù burúkú gẹ́gẹ́ bí ìṣe wọn jẹ́ máa ń ṣe ọwọ́ wá àwọn olówó tí ó bá sponsor ẹ̀ láti gbé jáde. nínú àwọn tí wọ́n wá fún ní owó nínú àwọn Júù náà wọ́n gbàdá ṣe ní ìjẹta wọn àdínlọ́gọ́rùn-ún àwọn olówó láti tako ẹ̀sìn anabi muhammad sallallahu alayhi wa sallam owó tá à ń sọ yìí ó ọlọ́nà ló fún wọn gbà wá sí ní ìjẹta pé owó tí a ná ìté lò wọ́n ní kò dín ní five million dollar wọ́n sa five million dollar jọ lọ́dọ̀ wa ní sisi rẹ̀ dọ́là ẹyọ kan bí one hundred and sixty two ni tí wọ́n bá fẹ́ gba dọ́là kan báyìí wàá kó one hundred sixty two lẹ̀ wọ́n á ní owó tí wọ́n fi ṣe fíìmù yìí jẹ́ five million dollar torí kíni ẹja ba ìgbésí ayé àná Muhammad jẹ́ ànábìtì òsì láyé mọ́. tó ti kú láyé lẹ́gbẹ̀rún ọdún kó a ti pé ọ̀rọ̀ ẹ̀ láà máa sọ nísìn kí ló yẹ orí bẹ́ẹ̀ torí pé wọ́n ti mọ̀ wá wá mùsùlùmí wọ́n ti tọ́di wá ara àwọn ẹni tutù ẹja ajá wọn lè ẹja tó já wọn lè mi wọn ajá lè kanna àná bàbá ti rán kan lọ díẹ̀ wọ́n á tún já mi sí. ọlọ́wọ́ à ń sọ fún anú Al-Qur'ani kẹrẹ lórí pé lórí pé ká náwó ọ̀nà méjìlá gbà náwó owó sójú ọ̀nà Ọlọ́run gbogbo náà wọ́n ń ná ìyẹn ló ti pé àwa mùsùlùmí àgàwà tọ́lọ̀ ń bùn kódà àwa tọ́lọ̀ ń bò bùn gbogbo àlọ́ yìí ká máa náwó sójú ọ̀nà ọlọ́run ètò délẹ̀ tá à ń pariwo ọ̀rọ̀ ariwo kọ́ ani muhammadu sala wọ́n lọ pé jahidu fi sabilillah bí anfusikum wa muwalikum wa lisani wa lisinatikum wa kọsọsọla ó ní ọsọ yìí pa ànábi sọ yìí pé ẹ mùsùlùmí ẹ jagun sójú ọ̀nà ọlọ́run pẹ̀lú owó yín pẹ̀lú ẹ̀mí yín pẹ̀lú ahọ́n yín alijihadu biliman ìnáwó fún ìdàgbàsókè ẹ̀sìn ìfowójagun ẹ̀sìn ni. ìsọ̀rọ̀ tó múnádóko nípa ẹ̀sìn ìfàwọn jagun ẹ̀sìn ni ìfi ara sílẹ̀ ìfẹ̀mísílẹ̀ pé ẹ̀sìn yìí ò ní parun ṣẹ́jú mi kàkà bẹ́ẹ̀ kí n máa bá a lọ ìsapásójú ọ̀nà ọlọ́run bá ní gbogbo ẹ̀ náà ń pè ní jihad tó bá pé jihad tẹ máa sọ pé ìsapásójú ọlọ́ni jẹ́ bẹ́ẹ̀ a máa fi ipò sapásójú ọ̀nà ọlọ́run a máa fi ìmọ̀ sapásójú ọ̀nà ọlọ́run a máa fi owó sapásójú ọ̀nà ọlọ́run a máa fi ahọ́n sapásójú ọ̀nà ọlọ́run a máa fi nǹkan kíkọ gbogbo nǹkan tí a bá lè mú ìdàgbàsókè bá ẹ̀sìn tó lè jẹ́ ìdáàbòbò ẹ̀sìn tí mùsùlùmí bá ti ṣe ọ̀sàpásù yọ̀ǹda ọlọ́ọ̀ba ni kó tó wá kan káfẹ̀mí lẹ̀ ẹ̀mí yẹn lọ́kàn yìí pé mo fẹ́ torí ọlọ́ọ̀ba mi tán àbùkù tí ń kàn ẹ̀sìn mi yìí kò yẹ kí n máa bẹ láyé kọ́ máa kàn án ìsàpásù yọ̀ǹda ọlọ́ọ̀ba ni gbogbo ẹ̀ náà ń pè ní àníwá jihad lọ́dọ̀ bọ́nà kan yìí jésù rẹ̀ mọ̀kànlá ìpele mẹ́ẹ̀ẹ́dógún ló fún ọ̀nà mẹ́ẹ̀ẹ́dógún lẹ́yìn gbàṣẹ jihad sójú ọ̀nà ọlọ́run torí díẹ̀ ariwo kọ́ ni ó lè yanjú wàhálà yìí njọ́ kan àwọn mùsùlùmí lọ sójú ogun lásìkò abakar ọdí alaani Khalid bin Walid lọ́wọ́ àyàn lólórí ogun ó wá sọ pé haribuhum kama yuharibunakum haribuhum kama yuharibunakum ẹ wo kí náà fi ń jà yín lógun ìjọba fi jà yín lógun náà ní náà fi jà wọn lógun a save be safe tọ́ ẹ pé ìdá ni a bá ń lò ìdá ni a kẹ́yìn náà ó lò arọ́muyù bẹ rọ́muyù gbàgbọ́n bá ń ta nǹkan fani bá ń ta fani kẹ́yìn náà ta wà nábìlì bí nábìlì tí pé ìbọn bá ń yìnbọn ní náà yìn wọn pé ní tí sọ wọn ni pé ẹ náà láti dọ́gba pẹ̀lú wọn ìjọba fi ń jẹ ìlógun ẹ náà ẹ náà gbọ́dọ̀ ní irú ẹ̀ míì náà bẹ́ẹ̀ lọ́nà sọ́nù suratu Anfal sísè ó ní wàhídó làwọn masatatu min quwwa wa min ribatil khayl turibuna bi aduwallahi wa aduwakum wa akharina la ta'lamuna la ya'lamuhum ọlọ́ni ẹ gbáradì ẹ má yọ̀ lẹ́ẹ̀. ẹ náà ẹ múra lẹ̀ kí wọ́n mọ̀ pé yẹn níyì ntí bá máa ba ọ̀tá tó bá rí lára múra lẹ̀ kórì ẹ kọ́ mọ̀ pé ọ̀nà èsì yẹn hẹ́gẹ́hẹ́gẹ́ sọ́tùlà ń fa nàbí ẹ máa fi dẹ́rù bà wọ́n pé ẹ̀yin sẹ́ téèyàn kò gírì téèyàn bá ń lọ nbìkan nísìn tó pàpà kọ́ ìdà ọ̀fọ̀ ọ̀bẹ ẹgbẹ́ dání ọmọfà dání ẹni kọ gírì náà ọmọ mi tó ṣe a máa ń tí ó ti gbà ẹni yóò ṣe kó gírì o ọ̀rọ̀ ìgbà pẹ̀lẹ́pẹ̀lẹ́ já ntí ọlọ́run kọ́ wa nu túmọ̀ tó ń lọ tó mú kankan dání gbígba mímú lẹ́s tukù jẹ́ fẹ́ pọ́nlé mẹ́ lára ẹ wo Pakistan and India India lọ́kọ́ ní nuclear weapon àdó olóró tí sọlé ayé dèrú ìwà máa tẹ́tìn Pakistan lójúmọ́ iná ọmọdé rúbà níjọ Pakistan náà ti lọ́ọ̀ṣì tẹ̀ náà èmi náà ní o yọ̀lù ti di pẹ̀lẹ́pẹ̀lẹ́ yọ̀lù ti pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìjà ti tán. yìí náà lẹ́rìí ní sìn gbogbo wa gìràgìrà Amẹ́ríkà pẹ̀lú Iran. Ghana fẹ́ dàbí wọn tọ́nà bá ti ní kò sí halẹ̀ mọ́ ẹ wo ọjọ́ tí wọ́n ti halẹ̀ pa lọ kó tí bá ti sọ pé wọ́n fẹ́ kó awa lunch misa misa tó pé adibi tó ń wáyé o láàrin gbogbo Amẹ́ríkà tàn bá jù yóò débẹ̀ awa jù sínú òkun a ti sùrù lọ sókè lọ fa ẹja àjọ máa jókòó ètò Ọlọ́run ni bákùbákù báyìí bí àbùkù bá ti ń ka àwọn mùsùlùmí dẹ̀lílù aládà àfinà ìtọ́ka sí ni pé alẹ́ alẹ́ níjọba ti kà wá kún dẹ̀lílù alákù wá ti nà alágbára nù àmì pé alẹ́ nù ní gbogbo nǹkan láfi lẹ́ ariwo nìkan ló kù sáriwo aranti mẹ́lẹ̀ ni. owó kan làwọn kan gbé lẹ̀ láti fi ṣe fíìmù láti bà ànábì lórúkọ jẹ́ ẹ wá kó síta ọmọ mùsùlùmí mélòó lọ́ra kájáǹde kó náà ṣe fíìmù mi kó fi wá tún ànábì ṣe kó fi sọ̀rọ̀ Islam. ká pé lórí nǹkan báyìí lórí nǹkan báyìí tí islam sọ̀rọ̀ inú kẹtẹ́sì fi ń jà lógun lé ní fíìmù wa ọ̀pọ̀lọpọ̀ fíìmù táwọn wò gan-an àwọn ọ̀tá náà wọ́n ṣe fún wa the message anase lion of the desert anase bí ọ̀pọ̀lọpọ̀ fíìmù táwọn pè fíìmù islam dẹ́ ń wò yẹn anase ẹ wà á rí ẹ̀ lè ba kọjá islam hundred percent wọ́n á fi àwọn aburú sí i òsìlímọ̀ wò kátó àgbèjà wọn tẹ gbé kalẹ̀ gbé anabi galawa bẹ́ẹ̀ bi bàjá ọlọ́wọ́n sọ fún anu suratul Anfal Quran chapter eight aya thirty six wọ́n gbogbo àwa náà ká máa ronú sí i àgàntẹ́ ló lọ ọlọ́ni ní lẹ́bínà káfàrò ọlọ́la àwọn tí wọ́n gbàgbọ́ yunfikuna amwala wọ́n máa ná owó wọn gan lórí kíni liyasuddu an sabilillah láti fi di ọ̀nà lọ wọ́n ná owó láti fi di ọ̀nà lọ pé ìsìláàmù yìí ò ní dàgbà fasayunfikuna ha wọ́n sì sá máa ná wọ́n sì máa rí ná àwa làwa yá hun ahun mùsùlùmí ó ní àwọn nítawò ní. ọlọ́ntò ṣùgbọ́n bẹ́ẹ̀ ní ọ̀rọ̀ náà owó wọn tí wọ́n bá náà kí ni ọ̀padà jẹ́ ọlọ́ni thumma takunu alayhi hasra owó tí wọ́n bá náà yẹn náà kẹfìrí yẹn yọ padà di àbámọ̀ burú pé àsòwòtá náà yóò ní yọ ọlọ́tò wa dùn mẹ́ ọlọ́ni thumma yughlabun ọlọ́lẹ̀ ìgbà náà báwọn mùsùlùmí lẹ́tọ́ yẹn náà tí wọ́n bá ti lè tara díẹ̀ wọ́n padà borí wọn ọlọ́run ní walladhina kafaru ila jahannama yusharu walladhina kafaru ila jahannama yusharu ọlọ́run gbogbo ẹnikẹ́ni tó bá bọ̀ wọn náà ba láì gbàhùn gbọ́ jahannama ló ń kó wọn sí. five million dollar láti fi bọ́ ànábì owó náà ti rá nísìnyí. gbogbo àwọn alágbára ilé ayé ni pé pé wọn gbọ́dọ̀ sọ fíìmù yẹn mọ́ gbogbo bí wọn ti ń wò wọn gbọ́ ríwo mọ́ látara ìtara àwọn mùsùlùmí tó délẹ̀ torí pé lọ́dọ̀ àwọn mùsùlùmí wọ́n ń pè àwọn kankan ní alimọ̀kọ̀dàsáàtù alìsìlámìyà alimọ̀kọ̀dàsáàtù alìsìlámìyà. Al àwọn nǹkan tó nípa lọ́dọ̀ mùsùlùmí àwọn má débẹ̀ má kọlù tó o bá fẹ́ bínú àwọn mùsùlùmí má ta lù kò sí kódà kó ṣe mùsùlùmí ti mu títí mu gbó tí ń sèse náà tó ń jalè yóò yí padà kíá ni àkọ́kọ́ ń bẹ̀ ni Allahu jala jalaluhu Allahu. jala jalaluhu ọlọ́run ọba Allah gbogbo ẹ̀mí ọba fẹ́ ta lù yọ kábùkù lọ́dọ̀ mùsùlùmí kódà báyìí kárí tó níjọ kan ní eighties tí ọ̀kan náà àwọn ọta ìsìláàmù nílùú yìí tọrọ kọ̀wé who's this Allah ala wo leléyìí wo leléyìí ọwọ́ sọ yẹn Allah pé o kò sàkánní jẹ bẹ́ẹ̀ ní maka tí àwọn sàyókù ń bẹ lábẹ́ táwa sọ pé Allahu Akbar òòsà tó tóbi jù ní àwọn òòsà parọ́ yẹn lọ ìwé jáde lóòótọ́ ariwo sọ ọmọ ìyàwó alókè lọkọ mi gbogbo ń tọ́ sọ ló fi túká pátápátá torí díẹ̀ má dé bẹ́ẹ̀ nu inú má dé bẹ́ẹ̀ wá mùsùlùmí alukuraanu karim alukuraanu karim àìfi báyàn ṣeré John Henry ní ọdún kejì sísìn nígbà tí September eleven ń bọ̀ ní two thousand ten. ó lọ kó alukurani olóhùn sun two hundred copies of alukurani ní amẹ́ríkà ariwo sọ ọdún ààwẹ̀ ọdún òtún kọ̀lá ló sọ gbogbo túbà láti haram jọ́nà bàbá Dr. Sheikh sọ́ọ́lì Humaid ló ṣe kútúbà ọdún náà ní maka pẹ̀lú omi lójú láti bẹ̀ láti ń fóònù àwọn àfa káàkiri ntọ́sẹ̀lẹ̀ rẹ ntọ́sẹ̀lẹ̀ rẹ wọ́n fi kútùbà kútùbà o ariwo sọ gbogbo ayé ni wọ́n sọ wọ́n dé nítorí ẹ̀ àfa islam bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ ẹ̀rù bà òun náà ẹ̀rù bà amẹ́ríkà gan kò rí ẹyọ kan sún bẹ́ẹ̀. ẹ̀rí gbogbo náà la mọ̀ ní 80 náà ti Salman Rushdie ọ̀kan tó lòun gba Islam láti tako Islam ó wá kọ ìwé kan ń pè ní Ayatu Shaytaniya satanic verses ó fi bú Islam ọ̀rọ̀ wọn bú Islam ọ̀rọ̀ tó ti pẹ́ ni. ọ̀rọ̀ tó ti pẹ́ ni anabi náà ló fi bú mẹrẹgẹdẹ àti àwọn ẹbí anabi muhammad sallallahu alayhi wa sallam njọ́nà lọ́ngbọ́n afa àgbáyé lódìde kódà Khomeini bẹ́lá njọ́nà òun tẹ̀ sọ pé gbogbo bí kí ti rí Salman Sude kí wọ́n pa ni ó di kila ikú ni torí pé n ti bẹ́ẹ̀ náà nù àtàbà kọ́ àti àgàǹgbẹ̀ ni asọ́ọ̀rì nù bàtà. tí baba bọ́ọ̀nù tẹ́mi àṣẹ ìdá tó mú bérebére fún gbogbo ẹnikẹ́ni tó bá bú ànábì ó ní masaba Allah wa rasula ẹ̀ ń bá bú ànábì àbúgbó lọ́hùn ó ní fàkìtúlù ikú ni gbogbo àwọn afáàní sọ pé ikú ni ìjìyà rẹ̀ ní Islam gbẹ́tọ́ di two thousand five nílẹ̀ Denmark wọ́n tó bẹ̀rẹ̀ sí ya àwòrán ànábì láti fi kan ànábì lábùkù Denmark náà lè gbàgbé nínú ìtàn gbèsè ayé Denmark Sudan Umar Bashir lọkọ sọ ní Sudan pé gbogbo ti jẹ ọjà Denmark pátápátápátá. Pata, pata, pata àwọn kọsán lọ́rùn kí ambassadọ̀ wọn kó padà sílé wọn Saudi Arabia bẹ́ẹ̀ Kuwait bẹ́ẹ̀ kọ́tọ̀rù bẹ́ẹ̀ Libya bẹ́ẹ̀ kí àná ń bẹ̀bẹ̀ kálá gbọdọ̀ ra ọjà wọn mọ́ ètí ìjọba Saudi Arabia jẹ̀rọ ní kí wọ́n kó ìdìgá dáná sun eré wọn pè wọ́n ní ah, ẹ̀sìn àwọn mùsùlùmí àti wọn ò lè dá nǹkan gàṣẹ́ wọn ní òní rajà wọn mọ́ baba kọrọdọ ni a rajà ń bẹ yẹn ma ẹ máa lọ rajà ní Japan ẹ máa lọ rajà ní China ẹ máa lọ rajà ní ẹẹ Russia a ra yẹn mọ́ ne bẹ̀rẹ̀ sí bẹ mùsùlùmí ìlú bíi jẹ́ pé ní alimọ̀kọ́ta ìdẹ́yẹsí ọjà ọ̀tá bó lẹ́sìn máa bú anabi wa tá a máa rajà lọ́yìn. gbọ́ tó 2006, two thousand and six pope tó wà ń bẹ yìí ọlọ ṣe lẹ́ṣọ̀ ní fásitì kan ní Germany arábìnrin náà ló tún bù yẹn lọ́wọ́ bí àwọn afáànú jù olórí ẹ̀sìn ó ní kí bí mo wájú jàǹdùkú lọ kọ́ dàlú kó sì máa pààyàn bákọ̀rọ̀ dọ́wí àti afáwa ní Saudi abdulrahman sudais kútùbà tó tẹ̀lé ẹni akọ́fún lẹ́sì láyé àwọn kó sí lẹ́nu padà bó o ní ẹni tó pẹ̀lú olórí ẹ̀sán wa ní ẹnìkan lọ sọ wọn lè ṣe wádìí wọn là fi kó gbé àwùjáre ń gbogbogbò àgbà tó gbé àwùjáre ń gbogbogbò pé mi ò gbẹ́yìn mùsùlùmí o. omi ló tún dé yìí o fíìmù bú lórí àná Muhammad sallallahu alayhi wa sallam. ṣùgbọ́n ariwo ló wá gbòde ẹ wọ́n pa ambassador Amẹ́ríkà ṣé kí ló bí wọ́n pa ambassador Amẹ́ríkà kí ló bí tí ọba sínú àkìrànírèéfín ṣé wọ́n ṣe bẹ́ẹ̀ lánàá sẹ́sẹ̀ bẹ́ẹ̀ ń jẹ ta àwọn tí ara ń ta àwọn tí wọn ara ń ta ẹni bí ń patẹ́lẹ̀ kòrìntì òjè ìlú ìlú òtòrò ẹwà tó tọ kò tó wá sí àwọn aṣíwájú rere tí wọ́n bọ́ síta. Si kápá àwọn olórí ìlú kọ̀ọ̀kan bá sin dọ́ ìkan ṣe kíá tí àwọn àfáà náà sin dọ́ ìkan ṣe kí lọ́dọ̀ fẹ́ ṣe ọ̀rọ̀ délẹ̀ àfáà bọ́ọ̀nù tẹlifíṣàn àti rédíò ọ̀rọ̀ tó délẹ̀ ń bẹ tá a fẹ́ ẹ̀yin ọ̀dọ́ ń ta fẹ́rẹ̀ ẹ̀yin aráàlú ta fẹ́rẹ̀ olórí náà sọ̀rọ̀ sùkàlùkù ló ń bẹ̀rù ńgbà tá a ẹ̀ táwọn àfáà ń bẹ tó lórí ń ló fa táwọn ọmọ gbàtà ọmọdé sì rèé tí ò ní janu wọ́n ti rí káàkiri àgbáyé ètò ju táyà sí jọ dáná sí inú tẹ̀ ń dún lọ́nu ṣé ẹ̀ńbàṣì wọn rè ṣé kíní kan rè tó pọ̀ dọ́ ọ̀gbọ́jì gbé ebi ń pa kò ríṣẹ́ gbogbo ẹ̀ dàrú mọ́ lọ́wọ́ kò sí ní aṣíwájú tó fọkàn balẹ̀ sí pé yóò sojú ṣe. nílùú wa náà láti ìjẹta ìjẹrin yìí ọ̀rọ̀ ògidì wo lẹ gbọ́lé lórí ìjọba lọ sọ ni àbáfa tọjọrọ gidi gbogbo ilé ayé ló ń gbóná títí nísìn gbogbo ilé ayé gbogbo bẹ́ẹ̀ ti kí jìmọ̀ lágbàáyé lẹ́yìn yàtọ̀ sí irú tí ìlú ààyè tó yẹ pé ẹ̀yìn ayé la wà ni wọ́n ń bínú jimá òní jimá tẹ̀lé gádọ̀ lẹ́yàjìlẹ̀ muhammadin sallallahu alayhi wa sallam. torí díẹ̀ nínú gbàgbọ́ sọlọ́hún ni kí wọ́n kànábìlà bùkún yẹn bínú. ngbàtí ọlọ́ọ̀bà Allah tó ń sọ ara nabi muhammad sassana inú suratul fati ọlọ́ọ̀ni ayà ẹlẹ́ẹ̀kẹjọ sáyà ẹlẹ́ẹ̀kẹsàn ọlọ́ọ̀sọ pé inna arsalnaka shahidan bashiran wa nadhiran ọlọ́dọ́jọ́ àwọn ọlọ́run lára rẹ̀ ànábì muhammad shahidan kó jẹ́ ẹlẹ́rìí ló gbogbo ayé ẹlẹ́rìí ló fún gbogbo ayé àṣẹ ní ẹlẹ́rìí fún gbogbo ayé wa bashiran asẹ́ni onírodùnú fún gbogbo ayé wọ̀nàdíran asẹ́ni oníkìlọ̀ fún gbogbo ayé lẹ́tọ́ mẹnubẹ̀lá ọlọ́nìkẹ́ ilé bá a tara ànábì gbọ́ lọ́wọ́ bá gbọ́ wọ́n rọ̀súùlì kẹ́ ẹ̀ tó gba ànábì náà gbọ́ láti pàṣẹ ànábì fúnra rẹ̀ wọ́n zero kí ẹ sì kí ẹ kí ẹ dúró tì í wọ́n kírò kẹsì pọ́nlé nígbà tí bàbá bọ́nu tẹ́mi ẹ̀rọ mọ̀hún lọ́wọ́ àtọ́fẹ́ máa tó àyà yìí ó ní àtàzír wàtàzír ọlọ́ni ká ṣe fún ànábì ó náà ẹni pé nínú ọkàn wa ó gbọ́dọ̀ tóbi lórí ahọ́n wa ó gbọ́dọ̀ tóbi ó náà náà ni àdìfáwọ̀ ánìwò wàdìfáwọ̀ máa jẹ́ àbí ìdáàbòbò ànábì. àti dáàbòbò tó mú wá àdìfá ànú a máa dáàbòbò ànábì bilisan pẹ̀lú ahọ́n. wabili amuwal pẹ̀lú owó wabi sinan pẹ̀lú nǹkan lọ́sẹ̀ ẹ fi rí ní àwọn ogun tí wọ́n jà ẹ ogun hood àwọn sábà yípo ànábì báyìí ni kódà tẹ ẹ má àwọn obìnrin wọn ń bomi kan nínú sèbà bintu Ka'b radiyallahu ta'ala anha táwọn bá lọ jójogun wọn lọ fún àwọn tí wọn ń jagun lómi mu wọn bá ń ṣe ń jẹ wọn bá ń tọ́jú àti agbọgbẹ ṣùgbọ́n jọ́dá ń sọ yìí obìnrin náà ọgbà idà láti dáàbò bànábì òun ń jà láti dáàbò bànábì ọmọ ẹ̀ ń jà láìdàbọ̀ ànábì ọkọ̀ ń jà láìdàbọ̀ ànábì ànábì ní gbogbo yín ọmọ àjẹ́nà nìyí tókùtòrò ìmìlẹ̀ fi ń jà. bẹ́ẹ̀ náà sọ́dọ̀ Abu Waqqas lónà ń ta ń ta kí báyìí ànábì ní máa ta máa ta máa ta gbogbo ọba ta sí ní ọmọ bá wọn. sábà kan pè ní abudu jáàna òun dúró síwájú bí wọn fẹ́ẹ́ ti máa ta ànábì lọ ní ọ̀fà báyìí ní gbogbo àyà rẹ̀ ló kún ó tún kọyìn. kótó wa kan musa bunu mẹ́rin togolo gbàsẹ̀ àdáni tó wá dùn síwájú ànábì tí wọ́n fi pa nígbà tó kọ́ dojú bolẹ̀ ó lóun ọ̀fẹ́ rígbà tí wọ́n pa ànábì. yadfawo na ani muhammadin sallallahu alaihi wasallam ọ̀rọ̀ ànábì tóbi ojú bẹ́ẹ̀ lọ. yẹn fa ìtara tí àwọn yẹn ń tara. nínú ìwé Ibn Taymiyyah àti mọ̀wọ́ kan tó pè ní sọ́rùn bàtà ọ sọ ń bẹ̀ yìí pé ó ní al-mas'alatu al-ula ọ̀rọ̀ àkọ́kọ́ lẹ́yìn ìgbà tó sọ̀rọ̀ tẹ̀síwájú tán ọ̀rọ̀ àkọ́kọ́ tó fẹ́ sọ nínú ìwé ìtumọ̀ ni pé ìdà tó mú bérebére fún gbogbo ẹnikẹ́ni tó bá bú ànábì ọwọ́ ni innama sabba nabiyya sallallahu alaihi ó ní gbogbo ẹnikẹ́ni tó bá bú ànábì ẹ̀rí mí mùsùlùmí bóyá mùsùlùmí náà ló bù mùsùlùmí àmọ́ bú ànábì gbà mí ó bá ti bú súnà ànábì ó bú ànábì mu ara wọn kà kó wọn kà kó orun mọ sẹ́nu ànábì la bú yẹn àwọn kan ló jáàbù orí sì jáàbù wọn ní gbẹgẹrẹ gbẹgẹrẹ ànábì náà ló bú wọn ta ló mú jáàbù wa ta ló mú gbà wa. ó ní àwòká àfírìn tàbóǹtì tó jẹ́ ẹ̀bú ànábì ọ̀gbọ́n bá gbọ́ tẹ́lẹ̀ ó ní fàyínáwó yẹ́jìbò kọ́ọ̀tì lóhu ó ní tọ́wọ́ pé bí agbára bá wà fún mùsùlùmí ni irú ẹni bẹ́ẹ̀ kan pa ni. kọ́lá bónú mò yìí pé ajma awaamu alil ilm ala anna hadda man sabba nasu alaqatil ó ní gbogbo àwọn àfa ẹ̀sìn ni wọ́n panupọ̀ wípé gbogbo ẹnikẹ́ni tó bá ti bú ànábì Muhammad tí ọwọ́ yín bá barú ẹni bẹ́ẹ̀ kí wọ́n pa ni wàá mímọ kọ́ọ̀lá ní ẹni tó wí bẹ́ẹ̀ malikum malikiwe layth laythwe ahmad ahmadwe ishaq owe musa eh, eh, imam shafi owe kódà ó ní bónú Hazim ó sọ pé ìpanupọ̀ àwọn àfẹ́sìn ni káyọ̀ bó ṣe tó nú ẹ̀sìn àwọn mùsùlùmí káwọn tó wá sí pé fíìmù burúkú tí wọ́n fi ń ba tí wọ́n fi ń ba ìgbésí ayé ànábì jẹ́ sallallahu alaihi wasallam ọlọ́run sọ̀bọ̀ nínú àwọn àyà tó ń bọ̀ yìí pápẹ́rẹ́ inú súrátù. Uh, azab ọlọ́ni nàlẹ́dí iná yudó sùúlà wọ́n gbogbo àwọn tó yí pé wọ́n fi aburú wọ́n fi sùtá kan ọlọ́run wọ́n fi sùtá kan ànábì fi láyé ń bẹ àti lálẹ́ kíámà muhina wọn ti palẹ́sẹ̀ lẹ́dẹ̀ wọn tí àìkú wọn ni wọn ò jẹ́ wájú ọlọ́run bẹ́ẹ̀ ni sọ́dọ̀ sisi wá pé walladhina yudhuna rasulullah àwọn tí wọ́n fi àbùkù ìnira ntí ọ̀dà tí wọ́n fi sọ́dọ̀ ànábì láwọn adhabun alim ó ní ẹlẹ́tẹ̀ irú ọmọ ẹ̀jẹ̀ tiwọn. àyà pọ̀ rẹ̀ gẹ́dẹ́ lè lórí. ọlọ́run wa tún sọ fún wa nínú surat pé kò tán o bẹ́ẹ̀ sì máa gbọ́ lọ́nu kẹ má rò pé àmì ah, máa sọ sórí tán ó ti pé yọ máa wá lóòrèkóòrè ni ó látùbọ̀là wọn nà fi àmùwà àlékún ọlọ́lá máa dán yín wò nínú owó yín wà á fún sìnkún á máa dán yín wò nínú ẹ̀mí yín bákan wà láti sàmà ó nà mìnà lẹ́dínà ó tó lè kìtà àbá mí ń kọ̀bùlẹ̀kùn ẹ máa gbọ́ látọ̀dọ̀ àwọn tá a fún tí a síwájú yín àwọn ẹlẹ́sìn míì tí wọ́n ti wá síwájú ẹ máa gbọ́ látọ̀dọ̀ wọn wa mina alladhina ashraku ẹ máa bọ́ lọ́dọ̀ àwọn tí ọ̀gbọ́n ọba gbọ́ náà kílẹ̀ máa gbọ́ mbẹ́ adhan kathiran àwọn aburú oríṣiríṣi wọ́n máa fi kàn yín adhan kathiran àwọn ẹ̀gbin ìdọ̀tí aburú oríṣiríṣi wọ́n máa fi kàn yín wọn wá fa ń sòrò wa in tasbiru tẹ́ bá lè gbàmàrà wa tattaqu páyọ̀ ọlọ́run fa inna dhalika min ọlọ́ni ẹ̀ wà nínú ọ̀rọ̀ tó ṣe pàtàkì. Surat Al-Imran chapter three ayah one eighty six torí díẹ̀ ń gbà tọrọ ìwà ṣẹlẹ̀ àwọn afa Islam wọ́n gba àwọn ìgbìmọ̀ kan ní al-ittihad al-alami li ulama al-muslimin apanupọ̀ àwọn afa àgbáyé tí baba Qaradawi tó jẹ́ olórí wọn inú rìlíìsì wọn tí wọ́n ṣe láti jẹta síta àkọ́kọ́ ń bẹ̀ wọ́n ní fíìmù tí wọ́n ṣe àwọn tako ó sì jẹ́ ìpèpè burúkú kan tí wọ́n tó ń lẹ̀mọ̀ wá lára tó sì ti lè bí fìtínà alẹ̀ tó lè dalẹ̀ ayérú tó lè ba ìgbésí ayé àwọn èèyàn jẹ́ tó lè da ogún lẹ̀ láyé. La wọ́n lé léyìí wáá rè nkọ́lá ó ti jẹ́ àdámà àwọn ará west láyé ìsẹ̀ láyé rò kẹsà máa bú wa. tó yẹ kó dópin wọ́n torí díẹ̀ àwọn ní àwọn ọmọràn tó ń bọ̀ yìí àkọ́kọ́ kákọ́mọ̀ yìí pé ìtìyàn rí wọn kò dé nǹkan kan kù nù títóbi ànábì lọ́dọ̀ Ọlọ́run kakọ mọ yẹn pé kò dín kankan kù inú ipò ànábì lọ́dọ̀ Ọlọ́run sallallahu alayhi wa sallam torí pé Ọlọ́run sọ pé rahma wa masanaka ila rahma li alamin kódà ní Amẹ́ríkà yìí náà ọ̀kan nínú àwọn ọ̀jọ̀gbọ́n wọn jọ́nà lọ́hùn tó wo ìtàn ilé ayé njọlé ayé tí mo látàyè ádámà ó wá wo àwọn ọgọ́rùn-ún àwọn èèyàn tí ìtàn ò lè gbàgbé wọn àwọn ẹni báyìí ó wá ẹni báyìí ó wá sáyé ó ń tò wọn ní grade Ànábì ló fi sàkọ́kọ́ ó ní òsèlò míì tá a gbọ́ tì nínú àtàyè se tó ṣe déédéé àná Muhammad lọ́dọ̀ wọn náà nù mọ́kà bá jẹ́ ń fa alẹ́ àkàsí gbé sókè wọ́n wọn náà wípé gbogbo bí kíbi táwọn mùsùlùmí bá wà àná gbọ́dọ̀ takò ni kásìmọ̀ pé ìkórira ni. ó sì lè gbìn kórìíra sáàrin wa lọ láéláé láàrin àwa àtàwọn míì ẹlẹ́kẹta wọ́n ní àwọn ń pè amẹ́ríkà pépé bẹ́ẹ̀ ni ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ ìtọ́ ẹ̀kọ́ yẹ kí wọ́n gbé ní ìgbésẹ̀ kí wọ́n gbé ní ìgbà tí ẹ̀ẹ́dàrí kelen ti fẹ́ sọ̀rọ̀ ó ní ìtí wọn ṣe ọ̀dà lóòótọ́ ṣùgbọ́n táwọn lè ṣe sí i tó gbófin ìlú àwọn ni pé àyè gba kálukú sọ tó wù bó ṣe wí nìyẹn ó wà ní íńtánẹ́ẹ̀tì ṣé báyìí pé àyè bá gba kálukú sọ tó wù sílùú onídàrú kéèyàn wò sọ̀rọ̀ kó ní ọbẹ̀ pọ̀ wá bá ẹ wọ́ máa lè yí kó sì dákẹ́ ká ní àyè gba akóso tó wù ọ̀rọ̀ dọ̀tí ni aṣojú amẹ́ríkà nu tó wù ní. lẹ́yìn náà ẹlẹ́ẹ̀kẹrin wọ́n ní ká jọ nítorí ọlọ́run kódà má bàtẹ bá bàtẹ bẹ́ẹ̀ ṣe wọ́de kó jẹ́ wọ́de tí yóò fara balẹ̀ kí ká máa bà nǹkan jẹ́ ìka tó bá ti sẹ̀ ẹ̀ bẹ́ẹ̀ gé e. ẹ̀sìn wọ ọ̀fẹ́ ẹ̀ǹtí ọ̀sẹ̀ kase ní ti ọ̀dà káfí ìwà ẹ̀sìn káfí kùn níparí wọ́n ní káwa náà wà lọ kọ́ nípa ànábì tí wọ́n ń bù yìí káwa wà máa nínú wa rẹ o bó ṣe ń o inú ṣe o bó ń o òun ni o aláàánú ni o onítìjú ni o olùtẹrúbá ni o pé àwa náà ń sìtìwá No àná gbọ́dọ̀ dákẹ́ ká sì kọ́ ọmọ wa níbikíbi àtàbá ìjọ olùkọ́ náà ká tó fi kọ́ àná ká kọ́ wọn nígbèsè ayé àná sàlám abẹ́ ọlọ́mọba àlekọ́lá ọlọ́mọsà gbàdúrà wa ká tó rà dákọ́ ọlọ́mọkó gbàdúrà